bí wọ́n bá ń pọ̀ wípé ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn tàbí pé ẹnu kì í sì lára fọ́kèémù àfúrásì ọ̀daràn kan tí wọ́n fẹ̀sùn ìpànìyàn àti jìbìtì lílù kan ọ̀gbẹ́ni kẹ́hìndé saliu jẹ̀lílì táwọn èèyàn mọ̀ sí olú ọmọ lòwe ọ̀hún ṣe mọ́ lára látàrí bí wọ́n ṣe ní níṣe lọkùnrin yìí sá lọ máwọn tó ṣe onídùúró fún un lórí ẹjọ́ ìpànìyàn tó ń jẹ́ lọ́wọ́ ní kóòtù tó sì ti kó àwọn onídùúró rẹ̀ sí yọ́ọ́yọ́ látìgbà náà àmọ́ ó ti tún dèrò àhámọ́ àwọn ọlọ́pàá báyìí àìpẹ́ yìí ni wọ́n dọdẹ rẹ̀ tí wọ́n sì lọ́ọ́ fi páńpẹ́ ọba gbé e wọ́n ní ọ̀kan lára àwọn màmá aláyé rẹ̀ kan ló tún mẹ́jọ rẹ̀ wá sí tọlọ́pàá onípàànù ní Sango Ọ̀tà ó lọ́kùnrin náà jẹ́ òní mílíọ̀nù mẹ́jọ náírà eight million naira tó gbà lọ́wọ́ òun lásìkò tó ń jẹ́jọ́ lọ́wọ́ níjọ́sí wọ́n lára owó náà ni wọ́n fi ṣọ̀nà bó ṣe ráàyè jáde láhàámọ́ tó fi ríbi sá lọ àtìgbà náà ni kò sì ti sanwó ọ̀hún mọ́ tó jẹ́ níṣe ló ń ra mọ́tò mọ́ mọ́tò tó sì ń jayé ọlọ́ba gẹ́gẹ́ bíi ṣíàmánu ẹgbẹ́ àwọn onímọ́tò national tó lóun jẹ́ ó ní mọ́tò méjèèjì táwọn ọlọ́pàá bá nílé òun òun lòun ní òun ṣẹ̀ṣẹ̀ rà á ni ó láwọn ọmọ òun tí wọ́n wà nílùú òyìnbó ni wọ́n fowó ẹ̀ ṣọwọ́ sóun bákan náà ló tún sọ pé lórí ẹ̀sùn ìpànìyàn tóun jẹ́jọ́ rẹ̀ lọ́wọ́ ó láwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ kan ni wọ́n lọ pààyàn wọ́n pa oní pos kan sórí ilẹ̀ tó ń ṣọ́ èyí lòun fi dáná sun gbogbo igbó náà tí wọ́n fi fẹ̀sùn kan òun pé òun pààyàn bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá ní irọ́ ló ń pa wọ́n ló ti fẹnu ara ẹ̀ jẹ́wọ́ póun àtàwọn ọmọ ẹrú ikú òun làwọn pa oní pos náà lọ́dún 2021 àti pé nítòdodo òun sá lọ máwọn ọlọ́pàá lọ́wọ́ nígbà tí wọ́n ń wá òun òun kọ́kọ́ lọ sékìtì láti èkìtì lòun ti tún lọ lúgọ pamọ́ sílùú ọ̀fà nípínlẹ̀ kwara kóun tó ta àtàfò sí kútọnu lórílẹ̀‐èdè benin torí ọmọlẹ́yìn sunday adéyẹmọ ìyẹn sunday ìgbòho lòun òun sì wà nínú ẹgbẹ́ tó ń pè fún ìdásílẹ̀ oòduà nation nígbà táwọn ọlọ́pàá ṣàfihàn òun àti ìyàwó rẹ̀ lólú iléeṣẹ́ wọn tó wà léléwé ẹran lábẹ́òkúta lọ́jọ́ ajé monde ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ yìí èyí làlàyé tó ṣe fún ikọ̀ aláròyé bẹ́ẹ̀ sì nìyàwó rẹ̀ òun náà sọ ohun tó mọ̀ nípa ọkọ ẹ̀ àti ẹ̀sùn tí wọ́n fi kàn án. kẹ́hìndé sani makinde fifty fifty ọmọ ọ̀ṣun state. ọ̀ṣun state. apákan ọ̀ṣun apákan àwọn fúlàní wọ́n máa ń lọ sínú wọ́n ń pè bẹ́ẹ̀ ní oko ewé àbòkọ ẹyẹ ló ń pè bẹ́ẹ̀. níbo. ní ọ̀nà jù wọ́n máa ń jiyàn gbẹdọ̀ bẹ̀ àwọn èèyàn múṣẹ́ ìwà bá mi èmi ò káwọn èèyàn sínú gbó yẹn àwọn bọ́ọ̀sì sínú gbó yẹn so èyí mo jẹ́ kó rí àwọn èèyàn pé mo káwọn èèyàn síbẹ̀ bàbá yá wọn níyẹn tó bá ti jíyàn gbénu bẹ̀ lọ́n gbé wọn lọ́wọ́ tí wọ́n gba aṣọ lọ́wọ́ tó ń fi wọn lẹ̀ èmi wọn lọ sínú gbóyè tí mò ń parí ìgbẹ́rù bẹ̀ gbogbo gbà tọ̀sán tààrọ̀ tòru tọ̀sán tààrọ̀ tòru mo pa ìlọ gbogbo yìí mo jẹ́ Lagos ní twice gbogbo anation mo jẹ́ náà mo ṣe Sunday Igboho so gbà tí ọ̀rẹ́ ọ̀rẹ́ di pé ẹ̀mí gbà tí ó wá di pé wàhálà wa ṣẹlẹ̀ tó wá ní pé wọ́n lọ sun ní pos síbẹ̀ nìyẹn èmi ni first page kan kọ́ wá balẹ̀ mo wá sákòlé mo sálẹ̀ Èkìtì àwọn ọmọ ẹyẹ ló lọ sún bẹ́ẹ̀ ìgbà tí tẹ́ ẹ mo fẹ́ kú bíbà ibi tí wọ́n ti pàdé ìwájú ọ̀nà tí mo ti fẹ́ kú wọn náà mo yẹ lọ́sùn inú lọ́sùn pos mo ní bọ̀tẹ̀ mi ní first bẹ̀rẹ̀ tí mo kọ́ lọ́bẹ̀ tí mo lọ dáná sun ogun gbó yẹn èmi náà mo ní òkú tó dé fún àwọn lọ́bẹ̀ lọ́sùn yẹn ni èmi wọ́n kọ́ sun ogun níbẹ̀ kí èèyàn lè máa rí kí bẹ́ẹ̀ lè mọ̀lẹ́ àwa ti kú òun bẹ́ẹ̀ wọ́n padà pè wá nì ẹ̀yin church níbi ẹ̀yin church winner àwọn security winner padà pè wá ni. pé pé wàhálà tó fi ṣẹlẹ̀ nínú bẹ̀ yẹn la fi lọ nọ́fọ́nà àwọn yẹn ló wá lé àwọn èèyàn níbẹ̀ pé àwọn ọmọ àwọn bọ́ ẹ̀sẹ̀ yà ráyè ló wá lé àwọn èèyàn níbẹ̀. gba àwọn o kan mi mo náà la pààyàn nígbà tẹ́mi mi fẹ́ bọ́ mi nítorí mo sọ fún àwọn ọlọ́pàá ni mo sọ fún yín sọgbà tó dẹ̀ di pa adékọ̀ tán ṣe wádìí. mọ̀ ẹ́ nísìnyí ẹ sọ fún àwọn ọlọ́pàá pé ẹ̀yin èmi ti fẹ́ pín gbà yẹn ni mo ní àwọn tó lọ sun mo náà sun ní wọ́n sun ẹnìyẹn mọ́nu lébẹ̀ ilé tán dáná sun ilé wọn lọ sun gbogbo ibẹ̀ yẹn lọ sun ẹnìyẹn mọ́ lébẹ̀ mo dẹ̀ sọ fún wọn mo ní mo wà mo ní fún mi ìbọ́lẹ̀ nu mọ́tò nígbà tí nǹkan yẹn gbà tán lọ sun ẹnìyẹn pé nu mọ́tò mi jókòó sí mo ti kọ́kọ́ kó mo ti kó lẹ́kùn mo ti wà lẹ́kìtì. kí lọ ṣe lẹ́kìtì. ìgbà tó french èkìtì la máa gbà wọlé sí so ìjọ karùn-ún ni mo padà ìjọ karùn-ún tí mo padà ni mo lọ sínú french mo bọ̀ láti inú french ní blọọkù àdójọ́ nù. ìyẹn ní bẹ̀nẹ̀. ní bẹ̀nẹ̀ mo là ń bọ̀ láti kóòtù ìgbò ní blọọkù àdójọ́ nù ní bẹ̀nẹ̀. ok so náà fi mú wa so bàtà dẹ̀ mọ̀ mi sọ mo wá ń gbé wọn wá lọ́ mú gba àwọn tó kù kiri ìgbà tí ilé ẹjọ́ dẹ̀ ṣèwádìí pé àwọn tó pààyàn mi ìṣẹ́ náà tó pààyàn but èmi am torí. owó yẹn lọ fi yanjú lọ fi ṣe kéèsì mi kò yẹ pé mo yáwó lọ́wọ́ owó yẹn lọ ná lórí máa kéèsì mi tí mo fi jáde ṣùgbọ́n tí mo dẹ̀ jáde ó ní eight million òun náà olówó tó náà tó bẹ́ẹ̀ ó ní eight million tó bá jẹ́ bẹ́ẹ̀ náà nìwẹ́ ó ní màá san ọ̀dọ̀ owó tó náà tó bẹ́ẹ̀ ẹ wọn lọ lọ rìpọ́tù mi pé mo jẹ pé mo jẹ olówó pé mo dúpọ̀ olówó rẹ̀ ṣàlàyé fọlọ́pàá kí mi dúpọ̀ lówó báyìí báyìí lọ́rọ̀ ṣe jẹ́ ọlọ́pàá pè mí pé mọ́tò tán gbélé mi pé wọ́n ní sólífẹ́ mo ní kò yẹ sólífẹ́ kò ṣe ra ni mo dẹ̀ sáré wá sọ́dọ̀ wọn tó bá yẹ sólífẹ́ kò ní mi nílò ẹ̀ mo sáré mọ́tò wo ni under Acura latest. mọ́tò mélòó ló ń bá nílé yín. under Acura latest àti Ford Helios mo dẹ̀ sáré lọ sọ́dọ̀ wọn mo ní mo ṣe ra mọ́tò méjì ni pé mo ra ilé fún business cement ni mo ra ilé fún personal use. èèlò lẹ́ra èèlò lẹ́ra kankan. mo ra eh, tbn three point eh, three point five ni mo ra Acura yìí three point five mo dẹ̀ ra tbn one point nine. níbo lẹ ti ra Ìjẹ̀bú Òde ni. ṣé lórí igbá ibi tí wọ́n ti ta mọ́tò ni àbẹ́ ní kòrótà. uppost tiẹ̀ sunline wọ́n post ẹ̀ tọ́lẹ̀ lẹ́ nọ́mbà mọ́ so mo dẹ̀ mọ́ náà ibi tó ní ta mọ́tò mo mọ ibi tí ẹni yẹn ń gbé mo mọ. ẹni tó ta fún yín ṣó ṣèwé fún yín pé òun ta mọ́tò fún yín. ó ṣe gbogbo òwe wà nù wẹ̀ tí mo kó fún ọlọ́pàá ẹ̀sùn pé mo gbowó lọ́wọ́ obìnrin ni wọ́n fi kàn mí lọ́wọ́ dé ibà àkáǹtì ẹni ọmọ ẹ sẹ́ndì three hundred thousand sí ìyẹn woman friend mi ló ṣe three hundred thousand nígbà tó fẹ́ ṣe bíìlì mi gbà yẹn so ni wọ́n fi mú pé àkáǹtì náà ṣe mo sì mú ní three hundred àkáǹtì so ọlọ́pàá dẹ̀ ní tábàdé ìbá ń pé àmà yanjú ọkẹ́ tó ní bá yanjú ọ̀rọ̀ níbi tó tábàdé ìbá yanjú àṣọ bá ṣe máa sanwó ẹ̀fọ́ sọ làbídé bíbá ó ní eight million mo jẹun mo ní mi jẹ́ eight million mo tó bá ní eight million ni màá ní kí ọmọ ìlànà ìjọba mi lọ wá fún lọ́la màá ta mọ́tò méjì tó wà ní station aṣọwọ́ ẹ̀fọ́ tí òun ní tí ó bá dé tó bá tó bá gba ohun tí mi jẹ́ tó bá ní mo gbẹ mo ní wẹ̀yìn tó máa gbà gbà òun ní kò kò jù bẹ́ẹ̀ lọ tó ràn mí lọ́wọ́ àmì national union chairman wo union ẹ̀ wo. Eh, garage park ní abúlé ẹgbẹ́ àwọn onímọ́tò. bẹ́ẹ̀ ni many sherman wọn bẹ sọ ibẹ̀ kọ́ mọ́tò àwọn ọmọ mi ló sàn lówó sí mi láti amẹ́ríkà bẹ́ẹ̀ kí n lọ fi ṣe business oní business cement tí mo fẹ́ ṣe. Aishat Àjọkẹ́ Adésínà i'm forty three years Ògbómọ̀ṣọ́ mo rò pé nígbà tí ọkọ mi ní issue kan tí wọ́n ṣe àti grant bẹ́ẹ̀lì wọn so wọ́n wá ní owó tí èlò mo ríṣà yìí mo ní ẹ̀bẹ̀ wọ́n wá ní woman friend àwọn kan máa ṣe three hundred sí mi pé kí n lè ṣáàjọ papọ̀ kí n kó lọ fún ẹni tí ó ń bá wọn ṣe béèlì yẹn true woman yẹn náà ni ẹni ọ̀rọ̀ yorùbá nation bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀nà ń bọ̀ láti kóòtù ìgbòho náà fi mú ọ̀nà ń bọ̀ láti kóòtù ìgbòho náà fi mú wọn jọ yẹn ọ̀nà wọn bọ̀ láti kóòtù ìgbòho náà fi mú wọn jọ yẹn so òun ni tí mo mọ̀ tí ó fi di pé bóyá a fi ń rìnrìn ọ̀rọ̀ béèlì nígbà yẹn. ẹni tó gbà wo ta ti ń fẹ́ra báyìí. 2021, twenty one october twenty twenty one. a ti pàdé nígbà tí àwọn lọ school ní primary school ní ṣàṣà torí ní ọ̀dọ̀ ti àwọn parents mi náà nígbà yẹn so tí n bá ti wá lọ sí dọ̀pẹ̀mù màá máa ń ríra pàtó yà lose contact àríra mọ́ so gbàtà fún máa ríra mọ́ àkàn ṣáàtì lórí kí n la fi wá padà tún ríra padà báwo ni ọkọ mi kọ́ mo ti divorce nígbà tí kò sí ọmọ ń bẹ̀ pé oníyàwó sínìkan lọ́hùn náà ti ṣe aláìsí òun la fi tún reconcile padà wàláì mo fíjọ́ tó máa kémi nìkan nù sáré ìbúra èmi ò gbọ́ bẹ́ẹ̀ rárá ọ̀rọ̀ Yorùbá Nation ni mo gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní woman friend àwọn mi mẹ́ni tó jẹ́ ìgbà tó di pé wọ́n dé sí a fẹ́ lọ sí ilé ọ̀dọ̀ wọn nídìíroko òun ni mo mọ woman yẹn mi mọ́ rí nǹkan mi rí rárá ibẹ̀ wọ́n nílé nídìíroko. irọ́ eight million yẹn ṣe rí ìjẹ́rìí ayé òun ìjẹ́rìí àlèkè àwọn gbogbo ń tẹ̀dá máa ṣe kó máa rọ́jú tí ọjọ́ àti sùn ṣó ti yé because lẹ́yìndọ́ tí woman yìí sọ̀rọ̀ pé òun máa fi jẹ mí torí pé eh, èmi gbọ́kọ mọ́ òun lọ́wọ́ ṣó ti oúnjẹ yẹn it's like pé bóyá mọ̀ kán wò pé bíi mi mọ̀ pé nǹkan tó máa go to extend báyìí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.